wá nímọ̀ràn pé ẹni tá a bá yàn sípò ẹ jẹ́ ká rí dájúdájú pé ẹni tó ní ìbẹ̀rù ọlọ́run ni a mọ̀ wá aṣọ ara ẹ o a mọ̀ pé owó mi lọ́wọ́ ẹ o tí o bá sí ìbẹ̀rù ọlọ́run lọ́dọ̀ rẹ̀ kò ní má déhùn sẹ́ẹ̀.